ayé ni wọ́n ń kọ́ wa lórí ayélujára. Fresh FM la wa ń gbọ́. àwọn ètò akọ́nilọ́gbọ́n ni bàbá fi mú wa yàtọ̀. Fresh FM la wa ń gbọ́. òkè tètè tábìlì la wa akẹ́yìndé gbẹ̀gbọ́n. Fresh FM la wa ń gbọ́. ilé orin la wa ní challenge ní ìlú Ìbàdàn. Fresh FM la wa ń gbọ́. one zero five dot nine pọ́ńkìlẹ̀ falafala Fresh FM. Fresh FM ẹ̀gbọ́n ta ló ń dá wa lára yá o. Fresh FM. ta ló ń múnú wa dùn. Fresh ta ló ń lé balùwẹ̀ wa lọ. Fresh FM. Fresh FM, Fresh FM, Fresh FM, Fresh FM 105.9, Fresh FM, Fresh FM, Fresh FM ọ̀gáàní màtà ọ̀sán ló ń mú Fresh FM, Fresh FM, ó kàn ṣe Fresh FM, ìròyìn lóríṣiríṣi. Fresh FM, ìròyìn tó tún Fresh FM, Fresh FM, Fresh FM fresh fm fresh fm fresh fm fresh fm ọ̀gá ní màtá. ló ń bá fresh fm fresh fm fresh fm fresh fm fresh fm fresh fm fresh fm one oh five point nine fresh fm fresh fm ní màsà ó ẹ ṣe vitamin c ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. wa orúkọ rẹ̀ ti níyì tó ní gbogbo àgbáńlá ayé o àdúpẹ́ olúwa ṣeun tá a tún sùn láyọ̀ tá a jí láyọ̀ tọ́já pé àánú la tá a sì tún máa bẹ̀bẹ̀ wípé kíwọ ọlọ́run adẹ́dá wa àti aṣẹ̀dá wa mọ ká aṣọ àánú rẹ kúrò lórí wa o àmín ká kúrò lára wa àbúrọ̀dà àánú rẹ mọ jì kúrò lórí wa lágbára ọlọ́run àdúpẹ́ ojúmọ́ ọlá ojúmọ́ ọlà ojúmọ́ àlàáfíà ìbùkún rẹpẹtẹ kó máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wa. àmì ẹ̀ pọ̀. àkọ́tún ìròyìn ajá balẹ̀ ìkànnì fresh rèé ilé orin challenge nílùú ìbàdàn la gún wá síbi ọlọ́ba àkúrùsínmi òní o ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ là á ṣe láyé àti láàyè ìdẹ̀ra òní náà ní ọjọ́ keje oṣù kọkànlá ẹgbẹ̀wá ọdún ó lé mọ́kànlélógún orí àtọrùn ń kíyìn wẹ́ròyìn mẹ́rẹ̀ẹ̀rin tá a kó wá sóde ń kíyìn ajá balẹ̀ la pè é Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ mọ̀mí g o oh, mọ̀mí jp tèmítàlẹ́ àjì worldwide. a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa nìyẹn tó bá ti ṣí ó dẹ̀ ti ṣí náà nìyẹn torí pé kò ṣeé dúró wò ajá balẹ̀ ìròyìn ló tó balẹ̀ bàgẹ́ sórí afẹ́fẹ́ ìkànnì fresh ilé orin challenge ńbàdàn ibẹ̀ la gún wá síbi ọlọ́ba tẹ́ ẹ ti ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wà ní kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ káàkiri àgbáyé ayẹ́rẹ́ tún ti dé ọmọ yẹkoyẹko ọ̀gẹ̀dẹ̀ dé ọmọ yẹdòyẹdò òyìnbó tún ti ṣe bẹ́ẹ̀ wọ̀lú ọmọ yẹ̀lúyẹ̀lú gbogbo ayé ló ti mọ̀ wípé lọ́jọ́jọ́ àbámẹ́ta sátidé tó ń ti ọjọ́ àìkú sannde ẹ mọ̀ pé báago méje bó bá ti ń rokogo títí táago mẹ́jọ fi lò ẹ ti mọ̀ wípé ìròyìn ajá balẹ̀ ló máa ń gba afẹ́fẹ́ kan àjẹ́ wípé tòní ó tẹ̀tí o àtún ti dé gẹ́gẹ́ bí ìṣèwà àtòrí àtọrùn agúnwàbí ọlọ́ba sórí àpèrè ìtúkọ̀ ìròyìn ajá balẹ̀ fún tòní òní ti ṣe ọjọ́ àìkú Sunday hmm. òní ọjọ́ keje nínú oṣù kọkànlá ọdún 2021 òní ó dùn fún gbogbo wa. àmín Sunday tòní kò sì ní jẹ́ ẹyọ kan ṣoṣo tó kù fún gbogbo wa lókè pẹ́. àmín àṣẹ. Waheed Akintayo mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ìwé ìròyìn Sunday Punch àti ìwé ìròyìn Sunday Sun oníbẹ̀ lákàtà tèmi láàárọ̀. ìwé ìròyìn Sunday Tribune àti ìwé ìròyìn Sunday Vanguard lọ́wọ́ àlọ́wọ́ tèmi náà níbí pẹ̀lú oríṣiríṣi ìròyìn tí ọjà yọ̀ ń bẹ̀ lẹ́yìn tọ́já yìí pé ètò ìdìbò tó ní ìpínlẹ̀ Anambra lánàá gbajúgbajà ni ó tún fi ṣe nínú àwọn àwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ní àfàìmọ̀ kó mọ̀ ṣe wípé àjọ elétò ìdìbò wọn ò tún tún ọjọ́ tí wọ́n fi dìbò lánàá sún sí ọwọ́ iwájú torí pé nǹkan ṣe apá kan jà mọ́ níbẹ̀ lánàá ọkàn kò sínú ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tá a gbé wá sóde. gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹwa tó jáde fún tòní ló kà ń kó ròyìn ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń jábọ̀ bí nǹkan ti ṣe lọ nípínlẹ̀ Anambra níbi tí ètò ìdìbò gómìnà tó ti wáyé lánàá wọ́n ní Soludo Uba àti Ozigbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ń léwájú o láwọn agbègbè eléyìí tó ní kìmí iyùn ní ìpínlẹ̀ Anambra pẹ̀lú bí ètò ìdìbò ọ̀hún bí ó ti ṣe máa tẹ̀síwájú lónìí láwọn apá ibìkan wọ́n ní ràbòtàbò ó wáyé ń bẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ wọ́n ní láwọn apá ibìkan àwọn tí wọ́n lò láti fi ṣe kò kárí ètò ìdìbò wọn lọ́pẹ́ dé o gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ ìwé ìròyìn Sunday Sun náà ò gbẹ́yìn gẹ́gẹ́ bá a ṣe sọ gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló kà ń kó ìròyìn eléyìí tó ní í ṣe nípa ti ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Anambra. ìta gbangba ìwé ìròyìn ti Sunday Tribune ìròyìn mi náà tún ti súyọ ìmọ̀ràn kan wáyé láti ọ̀dọ̀ àwọn ògbóǹtagì ẹgbẹ́ òṣèlú PDP gbogbo olóṣèlú káfàtà àti gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n pẹ́ lọ́ọ́ rèé fi ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ abíọ́dún ṣèyí mákindé ṣe àwòkọ́ṣe rere bó ṣe jẹ́ pé ó jinlẹ̀ nínú ètò òṣèlú èyí tó mọyán lórí ọmọ nínú ìwé ìròyìn ti Sunday Tribune gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣálẹ́ rẹ̀ ni wọ́n yí pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ gangan gbà wọn olóṣèlú mọ̀ràn wípé òṣèlú ètò òṣèlú ètí ò ní mú ìkorò lọ́wọ́ faraàlú ò ní kí wọ́n mọ̀ ṣe o ń bẹ nínú ìwé ìròyìn Sunday Tribune tí mo mú wá sóde. ìròyìn tí wọ́n fi sọ̀dọ̀ gàdàgbà gàdàgbà tí wọ́n tabánà rẹ̀ sójúde ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní òun ló ní ṣe nípa ti ìṣẹ̀lẹ̀ ilé tó dà wó ní ìpínlẹ̀ Èkó wọ́n ní àwọn ọmọlẹ́bí àwọn èèyàn tó fara káásá nínú ìṣẹ̀lẹ̀ àbáàdì ìṣẹ̀lẹ̀ ilé dídà wó ọ̀hún wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tọ́ka wípé àwọn ẹni àwọn rẹ̀ eléyìí tó bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ kódà wọ́n jábọ̀ ròyìn wọ́n pé àwọn ìyàwó pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn tó dolóògbé nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọ́n ní wọ́n máa bẹ̀rẹ̀ sí ní jà àjàdíjú lórí àwọn dúkìá eléyìí tó jẹ́ ti ẹni tí ń kọ́ ilé lọ́wọ́ tó ń ti owó rẹ̀ ṣẹ̀wárí lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ilé tó dàwó nípínlẹ̀ Èkó yìí wọ́n ní Tinubu àti ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Samfara wọ́n ṣàbẹ̀wò síbi ilé ọ̀hún o Sanwó-Olú ó tún ti kéde èèyàn mẹ́fà míì eléyìí torí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ àbádì ọ̀hún kódà bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n pé òǹkà àwọn èèyàn tó gbẹ̀mí mì nínú ìṣẹ̀lẹ̀ ilé tó dàwó yìí òǹkà wọn ti fò fẹ̀rẹ̀ sórí méjì ó lé ní ogójì tá a mọ̀ sí forty two ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ gàdàgbà gàdàgbà ni wọ́n tẹ́ pẹpẹ ìròyìn yẹn sójúde ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ bàbá ti ń tẹ̀wájú ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ láti ojú ìwé kẹrin ó lé ní ogún ọ̀sán títí wọ ojú ìwé kẹẹ̀dọ́gbọ̀n bákan náà ó tún nàpa nàṣẹ̀ sójú ìwé kọkànléní ogójì. níta gbangba àwẹ ìròyìn ti Sunday Vanguard ní ìròyìn kan wà lórí ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran náà ni wọ́n yí pé ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ tó súnmọ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ́kipẹ́ki lórí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ìpolongo àti ọ̀rọ̀ òṣèlú wọn ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti kàn lábùkù o wọn kàn Fẹ́mi Adésínà lábùkù wípé kílódé ti fi ń sọ̀rọ̀ tí ọ̀dà sí àwọn òjíṣẹ́ Ọlọ́run ọ̀mẹ́ta gbangba ìwé ìròyìn ti Sunday Vanguard. lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti àbá ètò ìṣúná fún tọdún 2022 wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti ya bátànì rẹ̀ lẹ̀ nínú eléyìí tí wọ́n ti ń pé ẹgbẹ̀rún kan náírà one thousand naira ó ní wọ́n fi máa bọ́ ẹlẹ́wọ̀n kan lójúmọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà nígbà tó sì jẹ́ pé owó eléyìí tí yóò máa kan àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ lójoojúmọ́ ń tiwọn wọ́n níyùn ó ẹgbẹ̀ta náírà àti àádọ́ta ìyún six hundred and fifty naira ẹni tí wàá ṣe ọ̀gá àgbà yẹnyẹn fún àjọ eléyìí tó ń bójú tó ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n ń sìnrúurú lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ké gbàjarè òde wọ́n kọminú wọ́n sì kọmi òde ìyún bẹ́ẹ̀ lójú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Sunday Punch ẹ wájà gbàbẹ̀ kakọjá lọ sójú ìwé keje nínú ìwé ìròyìn Sunday Punch bákan náà lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ìlànà ètò ìdìbò àti òfin tó rọ̀ mọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ló ṣeéṣe kí àjọ lómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí àti iléègbìmọ̀ aṣòfin àpapọ̀ nílẹ̀ wa nàìjíríà kí wọ́n jọ mú nǹkan lẹ̀ o lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìlànà gbangba làṣàtà láti máa mú adíje dupò òṣèlú lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ìwé Sunday Punch jábọ̀ rẹ̀ ìwé Sunday Sun náà gbé bàbá tí ń tẹ̀wájú ajábalẹ̀ ròyìn yóò já sí yín létí. àbájábalẹ̀ ròyìn ó ṣe sí yín létí lọ́kọ̀ọ̀kan èjèèjì náà nìyẹn torí pé ẹni tí ó parọ́ ní òpẹ́lẹ́rì òun wà lọ́rùn inú ìwé ìròyìn ti Sunday Vanguard lójú ìwé karùn-ún bẹ́ẹ̀ dùmẹ̀ ṣèkìlọ̀ ó pé bẹ́ẹ̀ bá pa ẹ fẹ́ gbógun ti wà bàjẹ́ àárín àwọn olóṣèlú náà lẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ o àtàwọn òṣìṣẹ́ ọba ojúwe karùn ìwé ìròyìn ti Sunday Vanguard mo ti rí i. ajá balẹ̀ ìròyìn tẹ̀ síwájú ìkànnì fresh náà lẹ ti ń gbọ́ wá lórí ọ̀rọ̀ eléyìí tó tún ní ṣe pẹ̀lú ti agbo òṣèlú lójú ìwé kẹwàá nínú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú àwọn gómìnà gómìnà tìlú dìbò yàn láti apá gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní níṣe òun náà ni wọ́n mọ̀ fi sẹ̀kọ́ndùsì ni wọ́n fi rúbọ kó tó di pé wọ́n lè lórí ọ̀fẹ́ láti gba ipò ètí ṣe ti igbákejì ààrẹ forílẹ̀-èdè wa Nàìjíríà lọ́dún 2023 wọ́n ní wọ́n dìídì yọ̀ǹda sẹ̀kọ́ndùsì ni o pé kó wọn fara lélẹ̀ kí wọn lè rí ipò yẹn gbà dá gógó àti àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́gbẹ̀mọ̀ aṣojúṣòfin láti ìpínlẹ̀ Rivers ni wọ́n sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹwàá nínú ìwé ìròyìn Sunday Punch. pẹ̀lú gbogbo ìròyìn tá a jẹ́ iṣẹ́ rẹ̀ tán èyí tí mo tún fẹ́ẹ́ fi kún un kò tó di pé a lọ sókè lọ́hùn-ún tó ẹ ojúṣe ọlọ́run kan náà ló tún ń wòye báyìí o ó pé àfàìmọ̀ kí nǹkan mọ́ dàbí pé yóò tó yí tíkẹ́ ní wípa ti ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tó bá fi máa di ọdún 2022 tààlẹ̀ ni ó sọ̀rọ̀ ẹ̀ gbọ́ bàbá de kùnkùndùn àjẹ́ àbálẹ̀ ìròyìn ayù sọ̀rọ̀ tó wípé ẹ wò ó ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ó ní àfàìmọ̀ kí wọ́n mọ́ pàdánù ipò wọn láti díje dupò ààrẹ níbi ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ ní ọdún 2023. kó tó di pé ìwé ìròyìn ti Sunday Tribune náà ló gbé. E. kó tó di pé akọjá lọ sójú ọjà ẹ tó gbọ́ ilé yìí náà àkòrí ìròyìn ní ojú ìwé kẹrin ni mo ti gán ni rẹ̀ nínú ìwé ìròyìn Sunday Punch ẹgbẹ́ tó jẹ́ ti àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹgbẹ́ CAC wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọminú kọmi òde o lórí ìṣẹ̀lẹ̀ àbádì eléyìí tó wáyé nínú eléyìí tí wọ́n ti jí àwọn èèyàn tí wọ́n ń lọ bíi mẹ́rin ó dín ní àádọ́rin gbé tí wọ́n sì jẹ́ olùjọ́sìn ní ìpínlẹ̀ Kaduna wọ́n ti wá ké gbàjarè tọ̀ ìjọba àpapọ̀ lọ́wọ́ pé kí ìjọba wá gba àwọn kí wọ́n ó sì ra àwọn kalẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ń bẹ lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch ẹjẹ́ àgbàbẹ̀ kárí kọjá lọ sí ojú ọjà ọmọ alájẹ ni wàá fẹ́ gbégbá jẹ́ kárí ọgbà tá a bá ti padà dé ojú ọ̀gbagadè ìròyìn ajá balẹ̀ fún tèmi níkànnì fresh one zero five dot nine ilé orin challenge ńbàdàn ibẹ̀lẹ̀ ti bá wa. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ó ń bọ̀ ó ń bọ̀ daniel kọlẹ́ndà nílùú ìbàdàn sọjí agbára ńlá sọjí bọ́ńkè ẹ jáde wá o gbàlá wà níbẹ̀ sọjí ìwòsàn ìṣẹ́gun wá ṣẹlẹ̀ ìbùkún wá tẹ̀lé. omi ní wọlé ẹja apàjùbà ní balẹ̀ àparò jẹ́ olùgbòǹgbò tìlà ní ṣẹ́gun ògúlùtù ìsọjí agbára ńlá ẹni tí bọ́ńkè gbé agbára ìrere lọ́wọ́ nígbà tó ń gòkè rí ni mò ń pè rí o ìyẹn daniel kọlẹ́ndà nǹkan lá november november twenty twenty one aago mẹ́rin ìrọ̀lẹ́ ojoojúmọ́ ni o gbàgede asidam tó wà níwọ̀ fún ìyànà church ìbàdàn yóò ti wáyé nígbà tí ìpàdé iná ẹ̀mí mọ́ fún àwọn òṣìṣẹ́ nínú ọgbà àjàrà yóò máa lọ ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ láago mẹ́fà àbọ̀ ìdájí lójoojúmọ́ ní pápá ìsọjí yìí kan náà thursday sísá ọ̀dẹ èlé yìí ògo ọlọ́run fẹ́rìn nílùú ìbàdàn nínú máa wá èrò máa bọ̀ bẹ́bẹ́ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀sà àti máa gbọ́ nípa iléeṣẹ́ top sources tá a ṣe sí síkàkẹ́ building ti ń bẹ̀ lásùnlẹ̀ lọ́pọ̀pọ̀nà kun elizabeth mọ́kọ́lá ìbàdàn sọ̀fẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi ní bọ́ọ̀ bá ṣe ń fẹ́ àtàwọn èlò ilé tí ń lo náírà lọ́kùn ọ̀jọ̀ kan tó laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù top sources tá a ṣe sí building mọ́kọ́lá ìbàdàn bó o sì sí ìrajà lọ́mọ gbẹ̀bùn kàbìtì kàǹkà ẹ̀rì mọ́ àfàìrajà lọ́ọ̀ gbẹ̀bùn láǹfààní èrè ìfàtí ń lọ lọ́wọ́lọ́wọ́ ọ̀sán àti mà top success láfúnni lẹ́bùnmáwo bẹ̀ ó yá nílé iṣẹ́ top success tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank òpópónà ring road challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn pé zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì àti topsuccess.ng. ọ mama educom fashion school of course ọ̀gá ná bàbá. o oh, bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlara ẹ̀kẹ́ o change tailor ẹ̀ ni. èmi màá ní tailor ara mi báyìí. Ah, ìgbà wo lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi ẹ̀rọ sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké kékèké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dresses lóríṣiríṣi wedding gown wò professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo ló ti wá rówó lọ mama ejukon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama ejukon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wá látọ̀nà jíjìn. oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine oh five. 01405 0140. ó tún ti kò ọ̀sẹ̀ fiban àgbáríjọpọ̀ ẹgbẹ́ agbóhùnsáfẹ́fẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ fiban ní pé gbogbo wa síbi àjọ̀dún ọ̀sẹ̀ fiban tọdún twenty twenty one ọ̀kan ọ̀jọ̀kan ètò láti làálẹ̀ fún ti fiban week tọdún yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kìíní títí di sunday ọjọ́ keje oṣù kọkànlá ọdún yìí lára ètò nìdánilẹ́kọ̀ọ́ agbóhùnsáfẹ́fẹ́ refresher training workshop tí ó wáyé nílé àwọn lọ́balọ́ba secretariat ìbàdàn ní wednesday ọjọ́ kẹta bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ sunday ọjọ́ keje oṣù kọkànlá làṣekágbá ètò fún ti fiban wiki ọdún yìí ní gbọ̀ngàn ọmọ one ring road ìbàdàn bẹ̀rẹ̀ láago méjìlá àbọ̀sán pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ látẹnu amòfin pẹ̀lúmi ọlájẹ́ngbèsì lórí àkòrí ọ̀rọ̀ Nigeria at sixty one strategies for reworking a nation in distress tààsì tó fàmì ẹ̀yẹ dáwọ̀ ọ̀tọ̀kùlú lọ́lá pẹ̀lú ìkówójọ fún kíkọ́lé ẹgbẹ́ fiban ọlọ́gọ́rùn-ún mílíọ̀nù náírà ẹni àyẹ́sí pàtàkì ọjọ́ náà ni gómìnà pínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúwaṣèyí abíọ́dún mákindé ọ̀sẹ̀ fiban ọdún twenty twenty one gbogbo wa là ń pè o olùkéde comrade ṣèwọ̀n awódélé sámàwò alága ẹgbẹ́ fiban nípínlẹ̀ ọ̀yọ́ ǹjẹ́ ìwọ ṣì ń wá admission sí yunifásítì bí? tàbí ǹjẹ́ kíkọ ìdánwò jáàmù lọ́dọọdún ti sú ọ? má banújẹ́ rárá wá darapọ̀ mọ́ wa ní Precious Cornerstone University fún advanced level bíi IJMB àti JUPEB láti wọ two hundred level ní yunifásítì tó bá wù ọ́ èsì ìdánwò bíi WAEC NECO GC e tàbí NAPTEP e ló nílò láti fi darapọ̀ mọ́ wa ẹ̀yin two cities náà lè darapọ̀ mọ́ wa o kò nílò èsì ìdánwò jáàmù mọ́ rárá láti wọ yunifásítì tó bá wù ọ́ a ní hostel accommodation tó yọrantí ètò ẹ̀kọ́ wa kò lẹ́lẹ́gbẹ́ rárá a ní àṣẹ àwọn alákòóso fún ṣíṣe IJMB àti àti jupep program lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbaniwọlé lọ fún sáà tuntun fún ìwádìí tàbí registration ẹ kàn sí wa ní advanced level office wa tó wà ní precious cornerstone university ọláògùn street old ife road ìbàdàn yọ state fún ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wá tàbí kẹ whatsapp wa sórí àwọn nọ́mbàs wọ̀nyí zero eight zero two eight four nine zero nine four one tàbí zero eight one four zero four five one zero seven four pcu advanced studies ẹ jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà àjàbalẹ̀. àjàbalẹ̀. àjàbalẹ̀ ìròyìn àti dójú ọ̀gbagadé rẹ̀ báyìí o àràràdá dúró la ṣe ní wararo là ní rẹpẹtì ànídàáyín lágara débi tá a fi àkókò ṣòfò ẹ jẹ́ kí a gbéra láti ìta gbangba àwọn ìròyìn ti Sunday Tribune lèmi ó ti ṣíde òkèlè àkọ́bù tọ̀dọ̀ tèmi tí kì í ráwọn ọbẹ̀ o ló ní í ṣe pẹ̀lú ètò òdìbò tó wáyé lánàá ní ìpínlẹ̀ Anambra wọ́n ní ó ṣeé ṣe kí àjọ elétò ìdìbò tún sún ọjọ́ ìdìbò ọ̀hún kan tuntun fi ọjọ́ kún bí wọ́n ṣe sọ pé ó wáyé lánàá kí wọ́n tuntun ọjọ́ míì mú torí wípé nǹkan ó dàbí gbà pé ó kù díẹ̀ káàtó nígbà tí n fi sí ọ̀hún jẹ́ fún akọ̀ròyìn ìwé ìròyìn ti Sunday Tribune ẹni tí í ṣe ọ̀gá àjọ elétò ìdìbò ti ìpínlẹ̀ Anambra ọ̀mọ̀wé Nwachukwu Ọjì ńlọ ṣe àlàyé bẹ́ẹ̀ ó pẹ́ láwọn agbègbè kan láwọn wọ́ọ̀dù bíi mẹ́fà ó pè nǹkan pakasọ òpè lára tó sì jẹ́ ọ̀pákasọ náà ni wípé àwọn èèyàn tó bọ́ ta àwọn òtó nǹkan léyìí tọ́já pé táge táge táge làwọn èèyàn dúró sórí ìlà lótorí ìbẹ̀rù bojo bí wàhálà ọba ṣẹlẹ̀ ẹni ẹ pé ọ̀pọ̀lọpọ̀ fi jáde láti wá dìbò wọ́n ní bẹ́ẹ̀ ló jẹ́ pé bí ìgbà wípé wọ́n fi afẹ́fẹ́ kan sí àwọn irinṣẹ́ ètò ìdìbò ni wípé ń ṣe ni àwọn míì tó yẹ kó máa gbé ojú àwọn olùdìbò jáde tàbí kó gbé ọkọ̀ wọn jáde ńlọ́lọ́pàá fe tí wọn ò rí ojútùú rẹ̀ tó fi di wípé ètò ìdìbò ọ̀kásẹ̀ lẹ̀ wọ́n ní ló fi jẹ́ wípé àwọn wá foríkorí fikùnlukùn wípé ọ̀dà bàbá rí bẹ́ẹ̀ oníbà ti ṣe o àfàìmọ̀ káwọn ọmọ tuntun ọjọ́ míì mú bí ó ṣe ó lè jẹ́ àárín ọ̀sẹ̀ tá a wà yìí tí a mú lónìí ó sì lè jẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé tí ń bọ̀ náà ni wọ́n tuntun ọjọ́ míì mú sí tí ó fi jẹ́ pé ètò ìdìbò yà wá wáyé tí ó fi lọ ní ìrọwọ́rọsẹ̀ tí wọ́n sì fi ráàyè ka ìbò àwọn wọ́ọ̀dù tí ọ̀rọ̀ kàn níbàámu pẹ̀lú pé wọ́n lè ráàyè kéde rẹ̀ papọ̀ fún ẹni tí orí bá sọ pé ni oyè kàn ní ìpínlẹ̀ Anambra Wàchukwu ẹni tó wá fi ìkìlọ̀ ṣọwọ́ sí gbogbo àwọn olóṣèlú tí wọ́n kópa níbi ètò ìdìbò àná pé kọ́kọ́ gbọ́dọ̀ sí làásìgbò kankan o láàrin wọn kò torí pé àwọn ò tí ì kéde pé lámọ̀yìn lọ wọlé tàlàkàṣègbè ńlọ́fì fìdí rẹmi bí ó ṣe pé wọn ó dúró di àkókò tí ìkéde èsì ìdìbò yá wáyé láti ọ̀dọ̀ àjọ elétò ìdìbò ojúwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune ni mo ti jẹ́ iṣẹ́ yẹn. tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Anambra lánàá ni gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló kánkó ròyìn ẹ̀ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ìwé ìròyìn kọ̀ọ̀kan ni wọ́n sì gbàgbé ìròyìn kalẹ̀ lójú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní wọ́n ní Soludo Uba àti Ozigbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n ń léwájú jùlọ o níbi ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Anambra pẹ̀lú bí ìbò ọ̀hún bí ó ti ṣe máa tẹ̀síwájú lónìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní àwọn mẹ́ta gbòógì nínú àwọn adíje dupò gómìnà eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Anambra lánàá wọ́n láwọn náà lọ̀rọ̀ mọ̀ ti fojú hàn wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n ń léwájú o tó sì jẹ́ pé ní agbègbè kọ̀ọ̀kan tí kó wá àwọn tó ti dìbò rẹ̀ wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní níṣe òun náà ni wọ́n yege àjọ lómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà náà ni wọ́n ti wá kéde wípé ètò ìdìbò ọ̀hún wọ́n ní kò tí ì tán lánàá o wọ́n ní ìbò ó sì ń tẹ̀síwájú lónìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní àjọ INEC wọ́n pé eléyìí rí bẹ́ẹ̀ o látàrí ìlànà tuntun kan eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde tí wọ́n fi máa ṣe àyẹ̀wò káàdì olùdìbò tó ń ti àwọn olùdìbò wọ́n ní ìlànà yìí lọ́mọ̀ fẹ́ dàbí ẹni wípé ọ̀pá kaṣọ díẹ̀ o eléyìí náà ló sì fa tí àjọ INEC tí wọ́n fi kéde wípé ìbò ọ̀hún yóò máa tẹ̀síwájú lónìí o pàápàá láwọn agbègbè eléyìí tí wọ́n pín ọ̀rọ̀ kan àwọn adíje dupò mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tí wọ́n ń jigbó fún ipò gómìnà ní ìpínlẹ̀ Anambra wọ́n ní àwọn náà ní olùdíje tẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance tá a mọ̀ sí APGA iyun chukwuma soludo ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n ní àwọn fa Andy Ubakalẹ̀ àti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nínú eléyìí tí wọ́n fa Valentine Ozigbo kalẹ̀ wọ́n níṣẹ́ rí àdíje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ní tiẹ̀ òun ló dìbò nínú ilé ẹ̀kọ́ St Peters eléyìí tí ń bẹ ní wọ́ọ̀dù kẹrìndínlógún ní yúnítì kẹwàá ń bẹ tó sì jẹ́ pé òun náà ló léwájú pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú rẹ̀ bí wọ́n ṣe ní ìbò ọgọ́rin tó sì jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APGA wọ́n ní ìbò mẹ́wàá péré ńlá wọ́n ní o ẹgbẹ́ òṣèlú YPP àti ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní ìbò wọn bára dọ́gba pẹ̀lú bó ṣe jẹ́ pé ìbò méjì méjì ńlá wọn méjèèjì ni wọ́n ní olùdíje sípò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní ní àgọ́ ìdìbò eléyìí ti ṣe ìkẹwàá unit ten ní wọ́ọ̀dù karùn-ún lábẹ́ ìjọba wọ́n ní ibẹ̀ ló náà ti dìbò tó sì jẹ́ pé ẹgbẹ́ òṣèlú rẹ̀ ló ní ìbò márùn ó dín ní ọgọ́rin seventy five wọ́n ní ẹgbẹ́ òṣèlú APGA àwọn ní ìbò mẹ́jọ péré tẹ́gbẹ́ òṣèlú APC táwọn sì ní ìbò méjì bákan náà wọ́n ní olùdíje sí ipò gómìnà yìí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APGA wọ́n ní níbi tóun ti dìbò tiẹ̀ òun náà ní wọ́ọ̀dù kẹtàlá ní Izofia wọ́n ní àgọ́ ìdìbò kejì unit two lábẹ́ ìjọba ìbílẹ̀ Agwata ibẹ̀ ló náà ti dìbò torí pé ìjọba ìbílẹ̀ kan náà òun làwọn mẹ́tẹ̀ẹ̀ta ti wá wọ́n ní àpapọ̀ ìbò eléyìí tí ẹgbẹ́ òṣèlú APGA tí wọ́n sì ní ní agbègbè yìí òun náà ni ìbò ọgọ́fà ó lé mẹ́fà one hundred and twenty-six tẹgbẹ́ òṣèlú PDP táwọn wá ní ìbò márùn péré ẹgbẹ́ òṣèlú APC àtẹgbẹ́ òṣèlú YPP wọ́n ní ìbò mẹ́ta mẹ́ta ó ní àwọn ní lápá abẹ́hùn ṣẹ̀wárí lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ètò ìdìbò gómìnà ọ̀hún bákan náà wọ́n ní ẹni tí í ṣe igbákejì gómìnà ní ìpínlẹ̀ Anambra nígbà tí bàbá dìbò tán wọ́n ní níṣe ó ní wọ́n na ìwé ìdìbò wọn sókè wípé kí gbogbo ayé orí o ẹgbẹ́ òṣèlú eléyìí tí àwọn dìbò fún ní tàwọn òǹlẹ́lẹ́yìí wọ́n wá níbi ọ̀bánidì obìnrin kan ìjẹ́kúmólú igbákejì gómìnà ṣàlàyé wọ́n ní ìdí eléyìí tí àwọn fi gbé ìgbésẹ̀ ọ̀hún rẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ ròyìn wọ́n ní ẹni tí ṣe igbákejì gómìnà ní ìpínlẹ̀ Anambra lẹ́ni tó ti fi ẹgbẹ́ òṣèlú APGA sílẹ̀ tó sì takọ́sọ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lókù ọ̀sẹ̀ fẹ́rẹ́fẹ́ tí ètò ìdìbò ọ̀hún tí ọmọ wáyé wọ́n dé náà lọ́nà ìwé ìdìbò rẹ̀ tá a mọ̀ sí ballot paper sókè kó tó dìpọ̀ fi sínú àpótí ìdìbò wọ́n ní igbákejì gómìnà yìí òun náà ló dìbò ní agbègbè tí wọ́n ń pè ní Òkèkè ìyún ní wọ́ọ̀dù kẹta àgọ́ ìdìbò karùn-ún unit five lábẹ́ ìjọba ìbílẹ̀ Umueze gẹ́gẹ́ bí wọ́n ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní igbákejì gómìnà yìí ṣàlàyé pé ayé sọ̀rọ̀ lọ́lọ́kan ìjọ̀kan náà ní màá ń lọ káàkiri wípé òun tó ti padà sínú ẹgbẹ́ òṣèlú APGA ó láti wá tako àhesọ ìròyìn yìí iná lèmi fífi ìwé ìdìbò mi gbogbo ayé o wípé ẹgbẹ́ òṣèlú tèmi gangan eléyìí ti ṣe ẹgbẹ́ òṣèlú APC òun náà ni àwọn dìbò fún àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà inec lápọ̀dọ̀ tiwọn wọ́n ní wọ́n mọ̀ kéde wípé ní àwọn agbègbè tí nǹkan ti pakasọ tí ò ti lọ déédé lánàá ètò ìdìbò tẹ̀síwájú ń bẹ̀ ẹni tí í ṣe alábòjútó fún àjọ olómìnira tó ṣe kò kárí ètò ìdìbò nílẹ̀ wa nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ anambra ọ̀mọ̀wé nwanchukwu ọjì wọ́n ní níbi ìpàdé oníròyìn eléyìí tó wáyé lólú iléeṣẹ́ àjọ inec eléyìí tí ń bẹ ní ọ̀ka tí ṣe olúlu ìpínlẹ̀ náà wọ́n ní ibẹ̀ náà ni wọ́n ti ṣàlàyé pé ètò ìdìbò tó wáyé ńbẹ̀ lánàá yóò tún tẹ̀síwájú lónìí o àti pé láti aago mẹ́jọ àbọ̀ lẹ́tọ̀ ìdìbò ọ̀hún ó tún ti gbéra sọ tó sì jẹ́ pé aago mẹ́rin ìrọ̀lẹ́ òun ni wọ́n ó tó máa palẹ̀ mọ́ wọn ní lẹ́yìn ìgbà náà òun ni ṣíṣe àkójọpọ̀ ìbò náà ni ó wàá tẹ̀lé o tí àjọ lómìnira tó ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí tí wọ́n ó sì kéde ẹni ó bá jáwé olúborí ìròyìn ẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ lọ rí gba balance ẹ̀ lójú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní. bó ṣe ń lọ ẹjẹ́ máa tẹ̀lé e. tọ́bájẹ́ta gba òṣèlú ìròyìn pọ̀ dáadáa ojúwé kejì ìwé ìròyìn ti Sunday Tribune ni màá ti jẹ́ iṣẹ́ eléyìí èyí tí wọ́n pe ògbóǹtagì ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party kan ó gbé òṣùbà àràbàǹdẹ̀ ṣọwọ́ sí ẹni tí í ṣe gómìnà pínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Abíọ́dún Ṣèyí Mákindé ó pe bó ṣe ń ṣètò àkóso ti ètò òṣèlú tiẹ̀ ó pé náà ni ó yẹ kó jẹ́ àríwòkọ́ṣe àwòkọ́ṣe rere mo gba àwọn olóṣèlú pàápàá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ẹni ọ̀hún tọ́jú ògbóǹtagì ọmọ ẹgbẹ́ òṣèlú PDP náà ni Olóyèwálé Ọládọjà ẹni tí í ṣe ọ̀gá kàrin nílé iṣẹ́ ńlá kan tó sì jẹ́ wípé òun náà lẹ́nu ń bẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP lákòókò tó ṣe ìbáni àbẹ̀wò sí ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló mú àmọ̀ràn wá ó pé gbogbo kùdìẹ̀kudiẹ tí ń nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ó ní tí ò tó nǹkan kan ìtì ọ̀gẹ̀dẹ̀ tí ò tó àlọ́dàátì ńlọ́yà kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú àwọn ó fi ṣe ó ní kí wọ́n wo bí Ṣèyí Mákindé bó ṣe ń fi ìfẹ́ ìrẹ́pọ̀ ohun ìṣọ̀kan ó ṣe fi ń ṣètò àkóso tiẹ̀ tí ò fi ẹnìkankan kọyìn ẹnìkankan nípọ̀sìn tàbí kó mú ẹnìkan lọ́tàá ó kún níbẹ̀ ló ṣe yẹ kó rí o tí ètò àkóso ọdún 2023 yóò fi ráàyè bọ́ sí ọwọ́ ẹgbẹ́ òṣèlú PDP nígbà tó tún sọ̀rọ̀ síwájú olóyè Wálé Ọládọjà ó pe gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ló yẹ kí wọ́n mọ̀ bẹ̀rẹ̀ sí ní bumú lu àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò All Progressives Congress ipò torí pé àṣeyọrí tẹ́gbẹ́ òṣèlú PDP ti ṣe pàápàá lórí ìpàdé ìta gbangba ìpàdé àpérò ìyọmọ ẹgbẹ́ èyí tí wọ́n ń ṣe tó sì lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ ó ní ó kí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa ṣe ọ̀ọ́bì sí ẹgbẹ́ òṣèlú APC ni pé torí tiwọn nìkan iná ló mú ariwo dání èyí tó sì dá wàhálà sílẹ̀ táàrin wọn ò tí ì tò ìbá àti ń sọ̀rọ̀ yìí ó pe torí bẹ́ẹ̀ ní tí ò jẹ́ kí wàhálà bẹ́ẹ̀ ó láàrin ẹgbẹ́ òṣèlú PDP ẹni wípé onímọ̀ ẹ̀rọ Abíọ́dún Ṣèyí Mákindé tìpínlẹ̀ Ọ̀yọ́ ó ń ṣeun gbogbo níbàámu pẹ̀lú pé kọ́mọ pẹ̀tù sáwọn èèyàn níkùn tó sì jẹ́ ọlọ́rọ̀ pẹ̀lẹ́ tí sì ń pàrọwà pé ẹ má jẹ́ ó bàjẹ́ o tó bá bàjẹ́ kò ní í dáa tó ẹgbẹ́ òṣèlú PDP ò sì ní rògo rẹ̀ lò ó pé torí bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn tínú ń bí ni wọ́n ṣe ń bára wọn sọ̀rọ̀ tí wọ́n sì ń wo ti gómìnà pínlẹ̀ Ọ̀yọ́ pé à tiẹ̀ tó wò tiẹ̀ tó wò ẹ̀jẹ̀ àwo tiẹ̀ ó ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló wáyé kí gbogbo àwọn olóṣèlú ọmọ ṣe láti lè bá àjẹ́ kí wọ́n ní ẹ̀mí ìkónimọ́ra kí wọ́n sì mọ̀ ya òkúròrò kí wọ́n sì ní ìfẹ́ pẹ̀lú ó ní tí ìfẹ́ bá lè jọba nínú ètò òṣèlú orílẹ̀-èdè wa nàìjíríà ó ní ohun gbogbo yóò padà bọ̀ sípò ẹgbẹ́ òṣèlú pdp ó sì túbọ̀ rọ́wọ́ mu ọ̀n bẹ ní ojú ìwé ìròyìn ti ìwé kejì ìwé ìròyìn ti sunday tribune tó jáde fún tòní. lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti agbo òṣèlú bákan náà ibẹ̀ náà la ṣe wà àti ìkúrò ẹ̀rí nǹkan lójú ìwé keje nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní wọ́n ní lórí àtúnṣe ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́ka ti ọ̀rọ̀ tó ń rọ̀ mọ́ ti ètò ìdìbò wọ́n ló ṣeé ṣe kí àjọ INEC àti ilégbèmọ̀ aṣòfin àpapọ̀ nílẹ̀ wa Nàìjíríà kí wọ́n kọlura wọn lórí ìlànà gbangba làṣáta fáwọn ẹgbẹ́ òṣèlú láti máa fa olùdíje kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ọ̀rọ̀ tí ń fojú hàn o wípé ó ṣeé ṣe kí lẹ́gbẹ̀mọ aṣòfin àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà àti àjọ lómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀-èdè yìí kí wọ́n gúnra wọn lórí ìlànà eléyìí tí í ṣe gbangba làṣáta ti ilégbèmọ̀ aṣòfin àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n pé wọ́n ń gbà lérò nínú àtúnṣe ìwé òfin lẹ́ka eléyìí tọ́rọ̀ mọ́ ti ètò ìdìbò fún ti ọdún 2021 tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe ní àlàyé wọn ní ẹni tí í ṣe alága fún àjọ INEC lórílẹ̀‐èdè yìí ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu lásìkò tí ń farahàn níwájú ìgbìmọ̀ tẹ́kótó ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ lórílẹ̀‐èdè yìí lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti àjọ INEC àti àwọn ọ̀rọ̀ gbogbo tó ní í ṣe pẹ̀lú ti ètò ìdìbò nílẹ̀ Nàìjíríà wọ́n ní lọ́jọ́ Jímọ̀ ó ní bàbá fojú hàn níwájú wọn o láti lọ rèé sọ̀rọ̀ gbé àbá ètò ìṣúná tọkàn ti àjọ INEC níwájú àwọn aṣòfin tìlú dìbò yàn wọ́n ní ọ̀jọ̀gbọ́n mahmood yakubu ni wọ́n ṣe ní àlàyé pé ẹ wò ó kì í ṣe owó kéékèèké òun náà ni owó tí yóò ná àjọ inec o láti tọpinpin ètò ìdìbò abẹ́nú nílànà gbangba làṣàtà bó bá jẹ́ pé lóòótọ́ òun lórílẹ̀‐èdè wa nàìjíríà lábàṣe àmúlò ìlànà yìí gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n mahmood yakubu bó ti ṣe ṣe ní àlàyé oníṣẹ́ rí owó eléyìí ti ṣe mílíọ̀nù lọ́nà okòólélẹ́gbẹ̀ta ó dín ẹyọ kan six hundred and nineteen million naira eléyìí tí àjọ INEC tí wọ́n ti là kalẹ̀ láti fi tọpinpin àwọn ètò ìdìbò abẹ́nú lásìkò tí ọ̀kanjọ̀kan ètò tó ní ṣe pẹ̀lú ti ìbò ọdún 2023 ti bá ń gbéra sọ lọ́dún 2022 ó ní kò lè tó bó bá jẹ́ wípé dandan lá òní wọ́n bá pé ìlànà gbangba làṣàtà ní kí gbogbo ẹgbẹ́ òṣèlú ní kí wọ́n lò láti fa olùdíje kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní òun ní tòun òun ò tí ì rí àrídájú o wípé ìlànà gbangba làṣàtà tá a mọ̀ sí direct primary yìí òun náà ni àjọ INEC ni wọ́n ṣàmúlò rẹ̀ ó nítorí ibà méjì kọ́ láti wọ́ọ̀dù títí dé ìjọba ìbílẹ̀ títí wọ ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti ní ẹkùn àpapọ̀ torílẹ̀-èdè wa Nàìjíríà làjọ INEC ni wọ́n ti tọpinpin bí ètò ìdìbò abẹ́nú bí ti ṣe ń lọ ó ṣe ní àlàyé pé àpapọ̀ ẹgbẹ̀rún mẹ́jọ àti ẹgbẹ̀rin ó lé mẹ́sàn-án eight thousand eight hundred and nine word òní ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà o tó sì wáá jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú méje ó dé ní ogún òun náà ni wọ́n mọ̀ figagbága nínú ọ̀kan ìjọ̀kan ipò eléyìí tó ní í ṣe pẹ̀lú ti ètò ìdìbò gbogbogbò tí ó mọ̀ wáyé lọ́dún 2023 oníkẹ́sì máa wo ìpele márùn ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni ètò ìdìbò ọ̀hún ló pín sí o ètò ìdìbò ààrẹ ó wáyé ètò ìdìbò ti àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ètò ìdìbò ti àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú ṣòfin àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ètò ìdìbò gómìnà àti ti àwọn aṣòfin ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó ní bá a bá pé gbogbo àwọn ètò ìdìbò yìí láàlò ìlànà gbangba làṣáta ìyìn tí ń bẹ ńlẹ̀ kò tó láti gbọ́ bùkátà rẹ̀ ìròyìn ẹ̀ ń bẹ lójú ìwé keje nínú ìwé ìròyìn Sunday Punch. ẹ já lọ sójú ìwé karùn-ún ìwé ìròyìn ti Sunday Vanguard kí n jẹ́ iṣẹ́ ti Ndúmè ẹni tí ó jẹ́ wípé ni alága fún ọ̀rọ̀ ọ̀rọ̀ lé èyí tí ó jẹmọ́ ti àwọn òṣìṣẹ́ ọmọ ológun sẹ́nitọ̀ Mohammed Ali Ndume tó wípé bí ìwà àbàjẹ́ ọ̀bàjẹ́ lọ sópin ìgbàgbé tí ò ní rùwùyàn mọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó pe gbígbógun ti rẹ̀ yọ kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú àti àwọn òṣìṣẹ́ ọba ẹjá lọ sójú ọjà tá a bá wá dé kí n wá túbọ̀ tì ní ètè dálẹ̀ lórí iṣẹ́ yẹn ń jíjẹ fún yín ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ó ń bọ̀ ó ń bọ̀ Daniel Kolenda nílùú Ìbàdàn sọjí agbára ńlá sọjí bọ́ńkè ẹ jáde wá o gbàlá wà níbẹ̀ sọjí ìwòsàn ṣẹ́gun wá ṣẹlẹ̀ ìbùkún wá tẹ̀lé. omi ní wọlé ẹja apàjùbà ní balẹ̀ àparò jẹ́ olùgbóngbòtìlà ní ṣẹ́gun ògúlùtù ìsọjí agbára ńlá ẹni tí bọ́ńkè gbé agbára yìn rere lé lọ́wọ́ nígbà tó ń gòkè rí ọ̀run ni mò ń pè o ìyẹn Daniel Kolenda nǹkan lá máa ṣẹlẹ̀ nílùú Ìbàdàn sọjọ́ ọlọ́jọ́ mẹ́rin tí ó bẹ̀rẹ̀ ní Thursday ọjọ́ kọkànlá títí di November december twenty twenty one aago mẹ́rin ìrọ̀lẹ́ ojoojúmọ́ ni o gbàgede asidam tó wà níwọ̀ fún ìyànà church ìbàdàn yóò ti wáyé nígbà tí ìpàdé iná ìmímọ́ fún àwọn òṣìṣẹ́ nínú ọgbà àjàrà yóò máa lọ ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ láago mẹ́fà àbọ̀ ìdájí lójoojúmọ́ ní pápá ìsọjí yìí kan náà thursday sísá òde lè yí ògo ọlọ́run fẹ́rìn nílùú ìbàdàn nínú ajírere daniel kọ̀lẹ́ndà afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́ yìí afẹ́fẹ́ ọ̀tun ni ẹ̀ẹ̀kan lọ́dún ló máa ń wáyé. kérésìmesì kérésìmesì àwọn òbí ti ń gbáradì bẹ́ẹ̀ làwọn èwe ń fò fáyọ̀ bọ́dún kérésìmesì ṣe ń wọlé dé wẹ́rẹ́ Fresh FM Ìbàdàn tó ti ṣetán láti gbé kalẹ̀ nílànà ọ̀tun àwọn ẹ̀bùn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ àtàwọn ohun mèremère tó lè múnú àwọn èwe wa dùn la tó ti pèsè sílẹ̀ fún ti Fresh FM fada kérésì tọdún yìí gbogbo àwọn èwe tó ń wá lọ́dọọdún náà mọ rírì bó ṣe dòtò Fresh FM fada Christmas tọdún yìí ó tún lé kéńkà ẹ kú kérésìmesì Why are you dancing this early morning? What is the occasion? It is Food Court's ninth anniversary. Igo cho cho to my loud gun. Bọ́rí ó ń tẹ̀tẹ̀tẹ̀ ó ń tẹ̀tẹ̀. Já mi sí Spend eight thousand naira and get one thousand naira free meal voucher. You can get this and many more exciting offers from all Food Court outlets in Ibadan. Buy two t-shirts, get one free. Coca-Cola one liter, one hundred and sixty naira. Ovaltine refill four hundred gram, naira and seventy naira. Fruta fruit drink five hundred mil, hundred naira mini me pasta macaroni 475 gram 240 naira. Get this and many more exciting offers from all Foodco outlets in Ibadan. Promo runs from October 29th to November 7, 2021. Offer valid while stock lasts. Terms and conditions apply. blessing day for my yard. Oh uh-huh. no! gbogbo ènìyàn ẹ kú àmójúbà ìpàgọ́ ńlá kárí ayé ni àbíyé global convention lórókè bàbá àbíyé ẹ̀dẹ́ lójú ọ̀nà ìbàdàn ìwó òṣogbo alásán ìwòyí junction níjọba ìbílẹ̀ ẹgbẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ ọ̀ṣun. a ah, eléyìí ó tún rọ kẹ́kẹ́. ìpàgọ́ gbọ́dọ̀sọ láti ọjọ́ kẹjọ sí ìkejìlá oṣù nọ́fẹ̀mbà ọdún yìí. tààrọ̀ tọ̀sán tó ru làwọn ètò ọlọ́gàn ọ̀jọ̀kan tá a ti ni. ogun. ìwọ ló kàn tí adédà tí a ṣẹ̀dá fẹ́ fọwọ́ agbára gbè níjà tí ó sì rin gbogbo ohun tí ó fẹ́ kodó ilẹ̀ rí dànù ní kọ́mọ́nkíá. ìwọ sí àjàjọ àgbáyé global convention tọdún yìí a ó gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ àti wàásù tí ó tún ayé wa ṣe bẹ́ẹ̀ látijọ́ gbàdúrà gbàyọrí orin ẹ̀mí àti sọtẹ́lẹ̀ wòlíì náà tún ní gbẹ̀yìn olùṣọ́àgùtàn ẹ̀sùn ọ̀ládélé ààrẹ CAC lágbàáyé àtàwọn ìkànránṣẹ́ ọlọ́run alàyè yìí lọ́rùn ó lò evangelist mrs adéjọkẹ́ àkàndé pastor túndé kájọgbọ́lá pastor bisi adéwálé evangelist dr bọ́lá àrẹ evangelist tọ́pẹ́ alábí chidozie wisdom gospel praise team àtàwọn ìkànránṣẹ́ ọlọ́run alàyè mi lọ́rùn ó lò wòlíì ta fi sẹ́rọ́sì ìran wa yìí wòlíì fúnṣọ́ àkàndé ni ó gbọ́ gbogbo ènìyàn lálejò àbíyé global convention lórókè bàbá àbíyé ẹ̀dẹ ọjọ́ kẹjọ sí ìkejìlá oṣù kọkànlá yóò ti lọ lágbára jù be there. jẹ́ kí má jẹ́ mu sọ̀rọ̀ lórí mi ọlọ́run sáà mú sóòlù bàbá àbí ilẹ̀ jẹ́ jẹ́ kí máa jẹ́ mu sọ̀rọ̀. ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan gbogbo ayé ló ti ń gbọ́ kìkì ẹ̀ wọ́n ti ń lọ wọ́n ti ń bọ̀ láti pàṣẹ you fit fly ẹ̀hẹ́n lọ́tẹ̀ yìí November thirty sí December six ìránṣẹ́ ọlọ́run alààyè bàbá àbíyè prophet and lady evangelist Fúnṣọ́ àti Adéjọkẹ́ Àkàndé tó fi mọ́ evangelist Tóyọ̀sí Akínyà ló máa léwájú àwọn ọmọ ọlọ́run láti lọ gbàdúrà lórí òkè Mount Nebo pẹ̀lú àyè tí kẹ̀kẹ́ iná ti gbé Èlíjà lọ sókè tó fi mọ́ odò Jordan tá a ti ṣèrìbọmi fún Jésù àti ọ̀pọ̀lọpọ̀ àyè tó a dárúkọ nínú bíbélì tó wà lórílẹ̀‐èdè Jordan ìwọ ni kó o má gbẹ̀yìn o láti forúkọ sílẹ̀ báyìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road Ìbàdàn fún àlàyé ẹ máa pe zero eight zero two five two four nine two eight zero ẹ wá ẹjẹ́ àjọlọ gbàdúrà lórílẹ̀‐èdè Jordan ní November thirty sí December six you fit fly là ń bá lọ. ajá balẹ̀ ajá balẹ̀ àjẹbalẹ̀ ìròyìn ẹ káàbọ̀ padà látọjú ọjà ilé orin challenge nílùú ìbàdàn láwàyé tí ìròyìn àjẹbalẹ̀ ti ń bá afẹ́fẹ́ sọ̀rọ̀ ibikíbi tọ́ba kàyín mọ́ aago mẹ́jọ náà ló ku ìṣẹ́jú méjì lé ní ogún yìí bí wíbẹ̀ ẹja lẹ́ẹ̀kan náà ni o ẹja mm. lọ sójú ìwé karùn-ún ìwé ìròyìn ti Sunday Vanguard tí mo ti tẹnubọ ọ̀rọ̀ lórí iṣẹ́ ilé ìtì ndùmè tọ́rán ìwé ìròyìn ti Sunday Vanguard sí gbogbo olóṣèlú àti òṣìṣẹ́ ọba àti ìjọba lápapọ̀ ndùmè ẹni tí ṣe alága fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọmọ ológun sẹ́nitọ̀ Mohammed Ali Ndume lánàá ọjọ́ àbámẹ́ta sátidé eléyìí tí wọ́n fìwé pè síbi ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì kan èyí tó wáyé ní ilé ìwé gíga fáfitì tilẹ̀ Ìbàdàn iná ni wọ́n ipe ó ti mú ọ̀rọ̀ ń jáde fótó tó wípé ẹ wò ó bíwọ́ àbàjẹ́ bí ọba dòpin nílẹ̀ yìí tí ìjọba bá fẹ́ gbé ìgbésẹ̀ láti jẹ́ kí wọ́n fòpin sí ìwà àbàjẹ́ láwùjọ wa ó pé wọn àwọn bá kọ́kọ́ tọwọ́ bọ àárín àwọn olóṣèlú náà tí wọ́n gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ wọn ó tó kàn sí àárín àwọn òṣìṣẹ́ ọba ni wọ́n tó wá gbá ilẹ̀ ẹ̀bẹ̀ tó bá wá mọ́ dáadáa ni ó tó kàn sí ni ó tó dé ọ̀dọ̀ àwọn aráàlú sẹ́nitọ̀ Ali Ndume ẹni tí ó tún tẹ̀síwájú níbi ìdánilẹ́kọ̀ọ́ náà tó wípé orílẹ̀-èdè wa Nàìjíríà tó wà ní ọmọ ọdún mọ́kànléní ọgọ́ta tó ti gbòmìnira ó pé tó sì wà ní ipò rákòrò ẹni tó ti yẹ kó wà ní ipò pé kó tún máa fi nǹkan ṣọwọ́ sílẹ̀ òkèèrè ní ìbámu pé kí orílẹ̀-èdè wa Nàìjíríà kó ti wá di bàbá àṣàlẹ̀ gbogbo orílẹ̀-èdè tí ó máa pèsè nǹkan tí ó máa rọ aráàlú lọ́rùn jáde sí àárín ìlú àti sílẹ̀ òkèrè lápapọ̀ ó pé ó yẹ kórílẹ̀ wa nàìjíríà kó di orísun ìbùkún ni fún àwọn orílẹ̀-èdè tó kù pẹ̀lú àwọn nǹkan àlùmọ́ọ́nì tí ọlọ́run bá fi jíǹkì ilẹ̀ wa nàìjíríà ó pé ṣùgbọ́n àwọn oníwà nàmọ̀nàmù yá ń kárẹ̀ jagudujẹra oníwà afẹ́ àfi ajẹmọ́fìá yóò ti fúnni lóko òdì ọ̀pẹ rò tí wọ́n já kìkìdá wípé tinú ara wọn ni wọ́n ń lé tàpọ̀ ara wọn náà ni wọ́n ń tọpasẹ̀ rẹ̀ wọn ò lépa kí wọ́n jẹ́ kí ara ó di aráàlú ó pé àwọn náà ló jẹ́ kí orílẹ̀-èdè wa nàìjíríà kó wà ní ipò tọ́wà yìí o Ndume lọ́wọ́ wípé àmọ́ ó ṣeéṣe kí àtúnṣe ó dé bá orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n bá lè tọwọ́ bọ àárín àwọn olóṣèlú gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ kí wọ́n jẹ́ kí à ń gbógun tiwa kọ́kọ́ tààrin wọn bẹ̀rẹ̀ náà kí wọ́n sì lọ sọ́dọ̀ àwọn òṣìṣẹ́ ọba ó pẹ́ lẹ́yìn ìgbà náà ìyókù kéré o ọmọ fẹlẹ́ li ọmọ lójú ìwé karùn-ún ìwé ìròyìn ti Sunday Vanguard. ajá balẹ̀ ìròyìn náà lẹ̀ ń gbọ́ ìkànnì fresh lẹ ti ń gbọ́ wa ilé orin challenge ńbàdàn ibẹ̀ la gún wá sí bí ọlọ́ba mo ti ta kọ́ sọ bọ́ sínú ìwé ìròyìn Sunday Sun lójú ìwé karùn-ún bẹ́ẹ̀ wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà náà ni wọ́n mọ̀ ń ṣàlàyé wípé owó tí í ṣe bílíọ̀nù mọ́kànléní ogóje náírà ó lé fẹ́rẹ́fẹ́ ìyún one hundred and forty one point one billion naira wọ́n ní lówó eléyìí tí àwọn rí gbà o látọ̀dọ̀ àwọn onínídùúdùn ọlọ́rẹ̀ tí wọ́n ta ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà lọ́rẹ̀ lórí ọ̀nà láti gbógun ti àjàkálẹ̀ àrùn coronavirus tá a tún mọ̀ sí covid nineteen. ìjọba wa ń ṣàlàyé o wọ́n lówó tá a tẹ́wọ́ gbà èyí ò ní bí a ti ṣe ná owó náà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti la ọ̀rọ̀ mọ́lẹ̀ wa kẹ̀kẹ́ pé àpapọ̀ owó eléyìí ti ṣe bílíọ̀nù mọ́kànléní ogóje náírà ó lé fẹ́lẹ́lì one hundred and forty one point one billion naira wọ́n ní lówó táwọn rí gbà o látọ̀dọ̀ àwọn èèyàn tó ta ìjọba lọ́rẹ̀ lórí owó eléyìí tí wọ́n ó fi gbọ́ bùkátà gbígbógun ti àjàkálẹ̀ àrùn coronavirus tá a mọ̀ sí covid-19 lọ́dún 2020 gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà bí wọ́n tún ṣe kéde wọ́n ní àwọn mọ̀ ti rí àṣẹ gbà tó ti yọ̀ǹda láti ọ̀dọ̀ àjọ kan eléyìí tí wọ́n máa ń yọ̀ǹda owó lágbàáyé láti gbógun ti àjàkálẹ̀ àrùn wọ́n ní owó eléyìí tí wọ́n yọ̀ǹda fúnjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ní í ṣe mílíọ̀nù lọ́nà àádọ́jọ dollars ó lé méjì ìyún one hundred and seventy two million dollars àti fẹ́rẹ́fẹ́ ni o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí òun náà ni ìwé ìròyìn Sunday Punch tó ń ti àwọn ìwé ìròyìn yòókù làwọn náà mọ̀ gan ni rẹ̀ tí wọ́n sì jábọ̀ rẹ̀ nínú ìwé ìròyìn kó wa wọn wọ́n ní ẹni tí í ṣe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti pàṣẹ mínísítà tó wà fún ètò ìlera dókítà Ọ̀zágè Ẹ̀hánirè lọ́jọ́ kẹrìndínlẹ́nu oṣù keje ọdún 2021 tá a wà yìí ni wọ́n ṣe ní àlàyé wípé owó eléyìí tí wọ́n ń retí látọ̀dọ̀ àjọ kan tí wọ́n ń pè ní Global Fund tó sì jẹ́ pé wọ́n ti bu ọwọ́ lu owó yìí wọ́n ní náà ni wọ́n fi gbógun ti àjàkálẹ̀ àrùn coronavirus tá a mọ̀ sí COVID-19 wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ ìwé síta eléyìí ti ṣe ọjọ́ kẹrin ó dín ní ogún nínú oṣù kẹjọ ọdún 2021 wọ́n ní ìyọ̀ǹda eléyìí tí wọ́n rí gbà òun náà ní sí fìdí rẹ̀ múlẹ̀ wípé ó ṣeé ṣe kí owó ọ̀hún kó tẹ ìjọba lọ́wọ́ o nílẹ̀ wa nàìjíríà kó tó di ọjọ́ kọkànlélọ́gbọ̀n nínú oṣù kejìlá ọdún 2023 ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àtúpalẹ̀ bí wọ́n ti ṣe rí owó gbà wọ́n ní láti ọ̀dọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé ìyún United Nations wọ́n ní owó eléyìí tí wọ́n rí gbà wọ́n lò náà ní í ṣe bílíọ̀nù méjì ó lé ní ogún náírà àti fẹ́rẹ́fẹ́ twenty two point billion naira wọ́n ní látọ̀dọ̀ àjọ kan tí wọ́n ń pè ní kakofid wọ́n ní owó tí wọ́n rí gbà ó ní ṣe bílíọ̀nù mẹ́ta ó lé ní ogójì náírà àti fẹ́rẹ́fẹ́ forty three point two billion naira wọ́n ní látọ̀dọ̀ àwọn lájọ̀lájọ̀ lẹ́ka epo rọ̀bì àti afẹ́fẹ́ ìdáná gáàsì wọ́n ní owó tí wọ́n rí gbà ó lé fẹ́lẹ́lí ní bílíọ̀nù mọ́kànléní ogún náírà ìyún twenty one point four billion naira wọ́n ní látọ̀dọ̀ àwọn àjọ kan eléyìí tí wọ́n rí sí ìdàgbàsókè lẹ́ka ti ètò ìlera wọ́n ní wọ́n rí owó eléyìí tí í ṣe bílíọ̀nù méjì ó lé ní ogójì náírà àti fẹ́lẹ́ lígbà ìyún forty two point nine billion naira ẹ̀ wá rí láti ọ̀dọ̀ àjọ kan eléyìí tí wọ́n ń pè ní Gavi wọ́n ní owó eléyìí tí í ṣe bílíọ̀nù mẹ́rin àtàbọ̀ náírà four point five billion naira òní wọ́n rí gbà ń bẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tún wá ṣe lálàyé wípé àpapọ̀ owó tí wọ́n rí gbà látọ̀dọ̀ àwọn ẹlẹ́yinjú àánú tó sì jẹ́ ẹnìkọ̀ọ̀kan ọmọ orílẹ̀-èdè yìí wọ́n níyàn ó jẹ́ bílíọ̀nù méjì náírà bákan náà ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ o wọ́n pé àpapọ̀ gbogbo àwọn owó yìí nígbà wọ́n ṣèṣirò rẹ̀ papọ̀ wọ́n ní gbogbo rẹ̀ ló kú sórí bílíọ̀nù mọ́kànléní ogóje náírà ó lé fẹ́lẹ́lì ìyún one hundred and forty one billion naira lọ́dún twenty twenty ni wọ́n pé wọ́n rí owó náà gbà wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ síwájú àti síwájú sí bí wọ́n ṣe ná owó ọ̀hún àmọ́ ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ lórí ọ̀fẹ́ láti kà á ní àkàgbádùn nínú ìwé ìròyìn Sunday Sun lójú ìwé karùn-ún bákan náà ń bẹ nínú ìwé ìròyìn Sunday Punch. nínú ìwé ìròyìn ti Sunday Vanguard ni wọ́n tún ti jẹ́ iṣẹ́ ìròyìn eléyìí o ẹgbẹ́ afẹ́nifẹ́re tí wọ́n kan Fẹ́mi Adésínà lábùkù gbà wípé kọ́mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run o kọ́yà tètè lọ́ọ̀rẹ́ ka bíbélì rẹ̀ débi wípé ọ sọ yékéyéké bẹ̀ pé ẹ má ṣe fi ọwọ́ ba ẹni àmì òróró mi ẹgbẹ́ afẹ́nifẹ́re ẹni tọ́gbẹ́nu wọn sọ̀rọ̀ náà ní ń ṣe àlàyé ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ wípé ńlọ́jẹ́ amúgbálẹ́gbẹ́ pàtàkì fún gbogbo àwọn tí wọ́n jẹ́ olóyè ẹgbẹ́ afẹ́nifẹ́re ẹni ọ̀hún náà ni ó sọ̀rọ̀ tó wípé gbogbo ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà nítorí wípé àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ wọ́n ń pe àkíyèsí ìjọba àpapọ̀ ààrẹ Muhammadu Buhari sí wípé kọ̀bámọ̀ ti máa fi àdíra àwọn Fúlàní lórí bí kì í bá ṣe wípé ngangan jẹ́ fúlàní fúnra ara rẹ̀ wọ́n pe ọ̀rọ̀ ọ̀hún tán wá jáde lẹ́nu àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ afẹ́nifẹ́re àti àwọn tí wọ́n jẹ́ olórí ẹlẹ́sìn ìgbàgbọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà iná lọ́fà tí fẹ́mi adésínà fi wá gba ẹnu ààrẹ muhammadu buhari sọ̀rọ̀ tó pé kí gbogbo wọn wọn lọ rèé wábi wọ́ sí o kí wọ́n lọ mọ̀ọ́mọ́ tí wọ́n fi ẹnu wọn wí nípa ààrẹ Muhammadu Buhari torí wípé ààrẹ Muhammadu Buhari ò fi ti pé bóyá òun jẹ́ ẹ̀yà Fúlàní ṣe kì í sì ṣe wípé wàhálà tí àwọn Fúlàní ń bá orílẹ̀-èdè wa Nàìjíríà fà tí wọ́n ń kọ́ lu ẹ̀yà míì kì í ṣe pé ààrẹ Muhammadu Buhari ní ràn wọ́n wípé kò yẹ kí àwọn olórí ẹlẹ́sìn ìgbàgbọ́ kí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní mọ bẹnu àtẹ́lu ààrẹ Muhammadu Buhari bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ń ṣe wá jáde ẹgbẹ́ afẹ́nifẹ́re sọ wípé bí Fẹ́mi Adésúná ọ̀bámọ tí ọba fẹnu rẹ̀ wí kọ́ya àṣẹnu ní fẹ́mu ni o kọ́gbẹ́nu rẹ̀ lọ́wọ́ torí wípé kò sí bí nǹkan bá bàjẹ́ ní àgọ́ ara orí náà ni ó ti bẹ̀rẹ̀ wípé olórí náà ni wọ́n kọ mọ̀nà ká àléébù ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè sí bọ́bá wa mọ̀ pé ọwọ́ ọ̀hún mọ́ ńlọ yẹ kó tètè pe àwọn ẹ̀yà tí bá ń dà lúrú tàbí ibi tí nǹkan burúkú ti ń ṣẹlẹ̀ kó pè wọ́n sí kalẹ̀ kó sì kì wọ́n lọ kò bá wá rí bẹ́ẹ̀ wọ́n pè bí wọ́n bá ń bẹ̀tù orí ọmọ ara wo ni wọ́n pè ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà kọ́lọ́ rèé gbé ẹnu rẹ̀ sọ́hún kó yẹ máa sọ tí ọ̀dà nípa àwọn òjíṣẹ́ Ọlọ́run lára àwọn tí wọ́n sì pín ọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni bàbá ẹni tí í ṣe òjíṣẹ́ Ọlọ́run àgbáyé ti ẹ̀ka ti ìjọ ti eh, Deeper Life lórílẹ̀‐èdè wa nàìjíríà bàbá pásítọ̀ kúmúyì àti ẹni tí ṣe òjíṣẹ́ ọlọ́run àgbáyé ni fún ìjọ ti the redeemed christian church of god ìyún bàbá ìnàkà adébóyè àti àwọn òjíṣẹ́ ọlọ́run míì wọ́n pín ọ̀ṣẹ́ ìpàdé kan ibẹ̀ náà ni wọ́n ti ń pe àkíyèsí táwọn oníròyìn ti dúró tì wọ́n gogogo wípé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ọbẹ̀ ipá rẹ̀ bá tapa ẹni tí ò sì fi tẹ̀yà rẹ̀ nìkan ṣe tó sì jẹ́ pé ó tètè kùsà mọ́ àwọn tí ń dàlúrú kò ní mọ jẹ́ pé yóò tún wá mọ gbilẹ̀ sí i pé ọwọ́ ààrẹ ọ̀mọ́ lórí wàhálà ti ṣẹlẹ̀ wọ́n ní náà lọ̀rọ̀ ọ̀hún lu fọ́tò ni ó fi wá jẹ́ wípé ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà ti ṣe amúgbálẹ́gbẹ́ pàtàkì fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ètò gbogbo tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ orí afẹ́fẹ́ àti ètò ìpolongo rẹ̀ lọ́wọ́ agbẹnu ààrẹ fèsì bẹ́ẹ̀ fún àwọn ẹgbẹ́ onígbàgbọ́ wọn pé ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà etí ẹ̀ mélòó bábájọ́rọ̀ ló fi ń gbọ́ yá gbé gbogbo ẹnu ẹ̀ sọ̀hún o yéé máa nàka àbùkù tàbí máa sọ̀rọ̀ ẹ̀gàn sáwọn òjíṣẹ́ ọlọ́run ọ̀nbẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Vanguard. ìránṣẹ́ ọlọ́run kan ti béèrè wípé kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà àtàwọn ìjọba lẹ́lẹ́kàǹkà kí wọ́n ṣe àmúlò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ o láti fi tán ìṣòro àìríṣẹ́ṣe lórílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tí ti ìjọ àgòdà ní ìpínlẹ̀ Michael Fagun wọ́n ní ni wọ́n gba ìjọba níyànjú ìyún bẹ́ẹ̀ àwọ̀ gédéǹgbé nípínlẹ̀ Kwara wọn lẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP ni wọ́n mọ̀ ti fi ariwo ta nínú eléyìí tí wọ́n ti ń ké gbàjarè pé kí ìjọba ní ìpínlẹ̀ náà kí wọ́n mọ̀ tó lọ rèé tọrùn bọ gbèsè míì ní tuntun tuntun torí pé ìjọba nípínlẹ̀ ọ̀hún wọn ni wọ́n fẹ́ yá owó eléyìí ti ṣe bílíọ̀nù méjì ó dín ní ogún náírà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n lẹ́gbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara àwọn náà ni wọ́n ti ń laago ìkìlọ̀ kọ́ máa ró kogókogó sétí ẹni tí í ṣe gómìnà wọn ní ìpínlẹ̀ ọ̀hún o Abdulrahman Abdulrazak lórí ìgbìyànjú rẹ̀ láti tún lọ rèé gba owó yá ní tuntun tuntun wọn nírúfẹ́ ìgbésẹ̀ yìí bí ìgbà téèyàn fẹ́ kí gbogbo nǹkan kó pakasọ fún ìpínlẹ̀ Kwara lọ́jọ́ iwájú ni àti bí ìgbà tí èèyàn fẹ́ ta ògo ìpínlẹ̀ Kwara pàápàá jùlọ de àwọn ògo ọjọ́ iwájú gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n nílé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Kwara níbi ìjókòó wọn ilé ìtò wáyé ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ àwọn náà ni wọ́n ti bu ọwọ́ lù ó tí wọ́n sì fún gómìnà ọ̀hún ní ìyọ̀ǹda láti lọ rí gba owó yá ìlọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà owó ilé ìtò lè fẹlẹ́ li ní bílíọ̀nù méjìdínlógún náírà wọ́n ní gómìnà Abdulrasaq gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní gbèsè eléyìí tíjọba ìpínlẹ̀ Kwara tí wọ́n fẹ́ jẹ ní tuntun tuntun yìí òun làwọn fẹ́ fi bóòta gbogbo à ń pèsè nǹkan tó ní í ṣe pẹ̀lú ti amáyédẹrùn àtàwọn nǹkan kò ṣeé mọ̀ ní míì pẹ̀lú bó ṣe jẹ́ pé ọ̀ṣẹ́ eléyìí tí yóò dé bá àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọn ní kò ní kéré o lórí bí ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà bí wọ́n ṣe takú wọn lé pé àwọn fẹ́ máa yọ owó eléyìí tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n gbà gẹ́gẹ́ bí gbèsè tẹ́lẹ̀tẹ́lẹ̀ iyùn bẹ́ẹ̀ àwògedengbe lójú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní owó tíjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n là kalẹ̀ nínú àbá ètò ìṣúná ọdún 2022 láti máa fi bọ́ ẹlẹ́wọ̀n kọ̀ọ̀kan ìyún jẹ́ ẹgbẹ̀rún kan náírà àmọ́ owó tí wọ́n fi máa bọ́ àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ wọ́n ní ó jẹ́ náírà ọ̀tàlélẹ́gbẹ̀ta ó dé mẹ́wàá six hundred and fifty naira gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní àjọ eléyìí tó ń bójútó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti àwọn àgùnbánirọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní kọminú kọmi òde látàrí bó ṣe jẹ́ pé àwọn ẹlẹ́wọ̀n wọ́n ní wọ́n máa sa nǹkan tó dáa jẹ ju àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ àgùnbánirọ̀ lọ o lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹni tí í ṣe ọ̀gá àgbà yẹn yẹn fún àjọ NYSC ìyún ọ̀gágun àgbà Suhaibu Ibrahim wọ́n ló lókè gbàjarè yìí o lásìkò tí ń farahàn níwájú ìgbìmọ̀ tẹ́kótó ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà lórí ọ̀rọ̀ tó kan ìdàgbàsókè àwọn ọ̀dọ́ lẹ́ni tọ́lọ rèé sọ̀rọ̀ gbé àbá ètò ìṣúná tọ́kan àjọ òun nídìí o níwájú wọn lọ́jọ́rú Wednesday wọ́n ní lásìkò tí ń farahàn níwájú wọn òun náà ni mọ̀ ń ṣe ní àlàyé pé owó eléyìí ti ṣe okòólénígba náírà ó dé mẹ́ta two hundred and seventeen naira ni wọ́n fi máa bọ àwọn àgùnbánirọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o tó wá jẹ́ pé owó ọ̀hún ó ti gbé fúkẹ́ díẹ̀ sí i àmọ́ pàpà síbẹ̀síbẹ̀ wọ́n ní owó yìí kò tó nǹkan torí pé tí wọ́n ya bátànì rẹ̀ lẹ̀ nínú àbá ètò ìṣúná ọdún 2022 pé wọ́n ó fi máa bọ́ ẹlẹ́wọ̀n kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè nàìjíríà ẹgbẹ̀rún kan ni wọ́n ní tàwọn àgùnbánirọ̀ ó kéré jọjọ sí ti àwọn ẹlẹ́wọ̀n ìyẹn bẹ lójú ìwé karùnún nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tààrọ. ó tó di pé ọ̀dà kò burú ò bá ń sọ̀rọ̀ tí DJ Bright ó ní aṣẹ́nu déédéé síbí. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. ẹ bá mi ká lè lùyà ogun ti ṣẹ́ o mo ti gbọ́. <laughs> Dynamic Gospel Ministry International ló tún gbé àkànṣe ìyẹn alágbára kalẹ̀ a night of mega praise concert fourteenth Nextology edition alẹ́ Thursday eighteen November ọdún yìí gangan ni o. Aago mẹ́sàn-án lẹ́nu red carpet máa bẹ̀rẹ̀. Kótó dípẹ́ máa wọnú ìyìn láago mẹ́wàá alẹ́ Light of Christ Church International Aládùúrà aka Church ńlá Odùọ̀nà Oríta Challenge Ìbàdàn ló ti máa wáyé o. Àwọn tó máa fi orin ẹ̀mí fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ ni evangelist Dr. Yinka Ayefẹ́lẹ́ MON evangelist Dr. Bukola Akin Adéṣẹ́wọlẹ̀ Jésù evangelist Esther Adéọlá Ẹ̀bọ̀pẹ́ Ọlá Johnson Adùkẹ́ Gold Ìdòwú Fad evangelist Mike michael ọlágúnadé kàkàkí jésù pásítọ̀ ṣe oyèwùsì oníwàásù máa wà níbẹ̀ láti mínísítà reverend doctor ao oyèkànmí lolùgbàlejò evangelist gbẹ̀ngà ọmọ́táyọ̀ lọ́lọ́run fi ràn yín rán láti máa gbé àkànṣe yìí yí kalẹ̀ agbára tó wà nínú yìí ó fẹ́ ṣẹ́gun fèmí àti ẹ̀ a night of mega praise concert ní kátijọ́ fìyìn fọlọ́run lálẹ́ thursday 18 november ọdún yìí aago mẹ́wàá light of christ church international ní odò ọ̀nà oríta challenge ìbàdàn nínú àkànṣe yìí tọdún yìí ìtọ́rí àánú tún máa wà fún àwọn opó àtàwọn zero eight zero eight two two eight five five two eight ìyìn tọ̀tẹ̀ yìí máa bí testimony lórúkọ Jésù. Freelance and Independent Broadcasters Association of Nigeria, FIBAN, Oyo State Chapter, is announcing a week long activities to mark its 2021 annual FIBAN Week, beginning from Monday, November 1 to Sunday, November 7, with a refresher training workshop for broadcasters on Wednesday, November 3, taking place at the House of Chiefs, Parliament Building, Secretariat, Agodi, Badon from 9 a.m. to 2 p.m., while the grand finale will come up on Sunday at MOV 21 Event Center. Center, Ring Road, Ibadan, with a distinguished lecture titled Nigeria at 61 Strategies for Reworking a Nation in Distress, to be delivered by Barrister Pelumi Olajingbesi and conferment of Champion of Democracy Gold Award on Eminent Personalities. While there shall be a 100 million naira FIBAN Secretariat Building fundraising, the special guest of honor is the Executive Governor of Oyo State, Engineer Oluwaseyi Abiodun Makinde. It is Oyo State FIBAN Week. Don't be left out. Announcer Comrade Sheung Awodele Samao, the state chairman. Let your power flow in this place. God of mercy, the God of Abraham, Jacob, and Isaac, the merciful God Himself has spoken. He says He's ready to bless you, bless your work, bless your home, bless your womb. He's ready to answer all your long time prayers. Lóòótọ́ ló yẹ kó o ti rí àánú gbà lórí àwọn àdúrà ọjọ́ pípẹ́ yẹn. Ìdí gangan nìyí tí Ọlọ́run àánú fi ní ká gbé ìpàdé deal for mercy kalẹ̀. Lọ́jọ́ Tuesday ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá ọdún yìí Tuesday night November twenty twenty one at MOV twenty one event center by Adeoyo junction Ring Road Ibadan ninety minute prophetic prayer meeting lunch hour with our maker between ten pm and one thirty pm. ìpàdé àdúrà yìí wà fún gbogbo àwọn tó ti ń gbàdúrà lórí nǹkan kan fún ọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n tó ń lọ́tìkọ̀ àwọn tíṣẹ̀lẹ̀ ti gbomi lójú wọn àwọn táyé dádúró bí omi adágún. join people of prayer at this meeting and mercy will make it done ministry yetunde ààrẹ NDO pastor Isaiah O Alade JP son of prophet with other anointed men of God for prayer and counseling call 0802 8295 998 Jesus, Jesus. I wait you àjàbalẹ̀. àjàbalẹ̀. àjàbalẹ̀ ìròyìn ń tẹ̀ sí ọwọ́ iwájú bó tiẹ̀ jẹ́ pé ìpele tọ́kàngún sí àṣekágbá làárọ̀ lù yìí o bí aago mẹ́jọ bó ṣe ń ku ìṣẹ́jú mẹ́rin péré ọ̀dà kò burú ẹ̀jẹ̀ ń jẹ́ iṣẹ́ ti ọmọlé aṣòfin kan ẹni tí ń ṣojú ìpínlẹ̀ kan ní ilé aṣòfin ìpínlẹ̀ Kogi iná lọ sọ̀rọ̀ tó mú wá bí àmọ̀ràn o tó wípé bí ìjọba àpapọ̀ ọba lè fún àwọn ìjọba ìbílẹ̀ gbogbo tí ń bẹ ní abíòrì lórílẹ̀‐èdè wa nàìjíríà láṣẹ láti mọ dáṣẹ ìjọba titara tiwọn bí owó bá wọlé kí wọ́n mọ iye tó wọlé iye wọ́n bá ná síta wọ́n mọ̀ ọ́n ipe kí wọ́n mọ jábọ̀ fún ẹni tí bá ṣe alága ìjọba ìbílẹ̀ wọn ó pé orílẹ̀‐èdè wa nàìjíríà yóò tún ní òmìnira ju tàtẹ̀yìnwá lọ ó bó torí wípé ìyẹn dandan tí wọ́n ń pọ́n mọ́ àwọn ìjọba ìbílẹ̀ lọ́rùn láti ṣe kọjá pé wọ́n gbọ́dọ̀ mọ jábọ̀ fún ìjọba ti ìpínlẹ̀ ìjọba ti ìpínlẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ jábọ̀ fún jábọ̀ fún ìjọba ti àpapọ̀ ó pé tí ìjọba ìbílẹ̀ tí wọ́n wà ní abẹ́ àhámọ́ ètò àkóso ètò ìsúná ó pé ó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá jẹ́ aláṣẹ níjọba ìbílẹ̀ kí wọ́n dàbí ìgbà pé wọ́n fẹ́ láhùn sí aráàlú táwọn òsì fẹ́ dá lọ́wọ́ ara wọn àti òṣìṣẹ́ pẹ̀lú ẹni ọ̀hún tó pe àkíyèsí ìjọba àpapọ̀ náà ni orúkọ rẹ̀ jẹ́ Eman Eribe Embe tí ó sì sọ̀rọ̀ ní àná ọjọ́ àbámẹ́ta sátidé níbi ìpàdé àwọn alága ìjọba àbílẹ̀ kan tó wáyé ní olúùlú lẹwa nílùú àbújá wọ́n pé gbogbo àkíyèsí yìí náà sì ni àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ alákòóso ìjọba àpapọ̀ ni wọ́n sin sí orí tákàdá wọn tí wọ́n sì pé àwọn ọ́fíìsì ọ̀hún jẹ́ fún ààrẹ ọ̀nbẹ lójú ìwé keje ìwé ìròyìn ti Sunday Tribune. iléeṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà àtàwọn lájọ-lájọ tó jẹ́ ti ìjọba wọ́n ní wọ́n ti ya bátànì rẹ̀ pé nínú àbá ètò ìsúná ọdún 2022 owó eléyìí ti ṣe bílíọ̀nù mọ́kànléní ogójì náírà àti fẹ́rẹ́fẹ́ forty one point four four billion naira wọ́n ní ni wọ́n fi ra ìwé àtàwọn nǹkan tí wọ́n máa lò ní ọ́fíìsì nínú ètò ìṣúná ọdún twenty twenty two ìyún bí àwo gédéǹgbé ìyún wà lójú ìwé kọkànlá nínú ìwé ìròyìn Sunday Punch àmọ́ lójú ìwé kẹwàá wọ́n ní ìlànà fìkan gbà kan òun làwọn gómìnà gómìnà tìlú dìbò yàn lábẹ́ àbúradẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n fi yọ̀ǹda Uche Secondus pé kó fi ipò lẹ̀ gẹ́gẹ́ bí alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP kí wọ́n lè lórí ọ̀fẹ́ láti gba ipò igbákejì ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú náà nínú ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2023 Dagogo sọ̀rọ̀ ló kọ àwọn aṣojúṣòfin tìlú dìbò yàn láti ìpínlẹ̀ Rivers bákan náà lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní ẹgbẹ́ tó jẹ́ ti àwọn ọmọlẹ́yìn Kristi nílẹ̀ wa Nàìjíríà wọ́n ti ké gbàjarè ẹgbà wẹ́ra wákàlẹ̀ lọ sọ́dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà o lórí ọ̀rọ̀ ti àwọn olùjọsìn tí wọ́n jẹ́ mẹ́rin ó dín ní àádọ́rin sixty six táwọn agbébọn kan tẹ́nìkan mọ̀ tí wọ́n ya bò nílé ìjọsìn tí wọ́n sì jí wọn gbé lọ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n pé ibi wọ́n wọlé sí ẹnìkan mọ̀ ìròyìn yẹn ń bẹ nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tààrọ̀ ìbákan náà. ilé alájà mọ́kànlélógún tó dà wó nípínlẹ̀ Èkó ni wọ́n wí pé àwọn lókọ́lókì ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà wípé ó dùn àwọn bí ìgbà tẹ́yẹ bá fìgbọ́n sọ̀gìrì o wọ́n pẹ́ báyìí báyìí ní òǹkà àwọn tí wọ́n ti jẹ́ aláìsí tí wọ́n rí fàyọ lábẹ́ àlàpà ilé náà wọ́n mọ̀ ti di bíi méjìléní ogójì báyìí ẹni tí í ṣe gómìnà babájídé sanwó-olu tìpínlẹ̀ èkó àti ẹni ó ti fìgbà kan rí jẹ́ gómìnà nípínlẹ̀ ọ̀hún rí ti tún ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú all progressives congress nílẹ̀ wa nàìjíríà tòun ti gómìnà ìpínlẹ̀ nasarawa ìyún adarí ìyún aṣíwájú bọ́lá ahmed tinubu àti ẹni